tí ń lọ ní ilé ibo lòun ń lọ jàmá ilé ibo lòun ń lọ síkà tí ń lọ ibi orun bá bọ̀wọ̀ náà lọ ibi orun bá ti bá ọwọ̀ ibẹ̀ náà ni ó sùn bí a bá pẹ́ jù bí nísìnyí ẹlòmíì ò ti máa kọ́ra ẹlòmíì ọ̀fẹ́ yọ́ dìde pé à wọ́n tilẹ̀kùn lé wa jama ọlọ́run tí wọ́n á ní kí ibi tó yẹ ká sùn tẹ́ tó jẹ́ kan tó yẹ ká jẹ ó yẹ ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba náà. ìwọ́n tó gbọ́ haúsá. tí ò gbọ́ bó o bá ń sọ haúsá sí i yóò kàn máa wo ẹnu rẹ ni kóòdù tí ń bẹ lábẹ́ èdè haúsá yẹn ó pàdé pé ó máa wo ẹnu rẹ ni kò ní gbọ́. wá wo ẹni tí ẹjọ gbédè ara yín náà tẹjọ gbọ́ Yorùbá tí pọ́blẹ́mù kan bá ti ṣẹlẹ̀ sí àwọn vein tí ọlọ́ọ̀bá àlekọ́lá tó papọ̀ má bí etí ṣiṣẹ́ papọ̀ mọ́ ọpọlọ. bí wọ́n sọ èdè tó gbọ́ náà ó rí i pé ó kàn máa wu ẹnu tọ̀ báyìí ni tí wàá pé ọwọ́ awu ẹnu yẹn kó o fi lè dìkóde tí ń sọ ò ní gbọ́n tí ń wí. ní tí ń sọ yìí náà àwọn kan lè jẹ́rìí sí i. bí gbogbo èèyàn tí ẹ lè jẹ́rìí ẹ àbúrò lára lè jẹ́rìí ẹ ní nǹkan bíi ọjọ́ mélòó kan sẹ́yìn tẹ wá kí ẹnìkan ní muslim hospital mẹ́yẹ ẹ̀rí pẹ́ sọ̀rọ̀ tó ń tọ́ ọkọ̀ gbọ́n tẹ̀ ń wíra ara ìgbà tí ń wẹnu yín sẹ́yìn sí abẹ́ẹ̀kọ́. èyí òun náà ọlọ́run fẹ́ ká máa tara rẹ̀ mọ̀ òun ni kí wọ́n ní táwọn yọrí gbogbo ẹ̀ sí àwọn máa yọrí gbogbo ẹ̀ sí wípé ọba tó wá ní káwọn mọ̀ pé tí fi ń gbọ́rọ̀ yìí iṣẹ́ ọlọ́run ni ọlọ́run wá pàṣẹ ó ní ká fi gbọ́ nǹkan kan ká má fi gbọ́ àwọn nǹkan kan arapa ń dúpẹ́ fọlọ́run náà lélẹ́yìí tá a fi ń gbọ́ yìí torí inú tọ́lọ́run fẹ́ ká gbọ́ ọ̀kan lèyí tá a ń gbọ́ yìí ọlọ́run tó ṣe nírọ̀rùn fún àwọn apẹ́ká ò lè máa fi gbọ́ tọ́ ọlọ́run abara wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba náà. ìkẹ́ ìgẹ̀kọ́ máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kó máa bá àwọn sọ̀rọ̀ rẹ̀ àti gbogbo àtàbí dáadáa tẹ̀lé ànẹ́bì gbogbo àwọn olùkọ́ wa pátá lọ́nà wa ṣe dáadáa fún wa sanwó ní ẹ̀sán olóore àwọn òbí tó wa ìdùnnú gbogbo ògbà ọlọ́ọ̀dà kù jọ jáde mọ́sán àwọn wa ṣe fún wọn bẹ̀rẹ̀ àwọn ti yà rahman rahman gbogbo àwọn àpáta tàn papọ̀ kírun láyé kọ́ lọ́n kó gbàdúrà gbogbo àwọn mọ́mú wa láyé ọlọ́mọsán àwọn adúró tì wọ́n fẹ́ lára al-mulakhasu al-fiqhi eléyìí tí a máa ń yẹ̀wò ní gbogbo yawm al-ahad ba'da salati al-maghrib a ó tún máa tẹ̀síwájú ń bẹ̀ lẹ́nìí kí ọlọ́run kó bá wa san bàbá wa náà tí wọ́n kó tíra náà jọ tí wọ́n ṣe tíra náà ọlọ́run wa san wọ́n ní ẹ̀san olóore. ibi tí a tíra náà dé òun ni ibi tí a pè ní báàbò في شروط الصلاة باب في شروط الصلاة agbo ilé ọ̀rọ̀ kan tí ń dálé lórí àwọn májẹ̀mú ìrun. bí bàbá ti gbé wá lódìdí yìí ìfọ́síwẹ́wẹ́ bó tilẹ̀ jẹ́ sí wípé wọ́n pa gbogbo ẹ̀ papọ̀ tá a bá ní ṣùrùtù sọ̀lá a ní ṣùrùtù síhàtì sọ̀lá àwọn májàmú kan tó jẹ́ sí wípé májàmú yẹn ni ó jẹ́ kí ìrun yàn kó lálàáfíà a sì ní àwọn májàmú kan tó yẹ pé ṣùrùtù wùjúbi sọ̀lá àwọn májẹ̀mú kan tó jẹ́ sí pé májẹ̀mú yìí yóò máa sọ ìrun di ọ̀ranyàn ṣùgbọ́n níbí bàbá kan gbé wá mọ̀jìmálàtà ni ó wá fẹ́ ṣe kó jẹ́ sí wípé gbogbo ẹ̀ náà ni wọ́n papọ̀ sí abẹ́ májẹ̀mú ìrun tàbá ní shurut bàbá tún gbé wa lọ sílé èdè lárúbáwá kí ni wọ́n rà tó gẹ́ sí wípé àárín àwọn ọmọ ilé kéwú náà láwà a ó máa sàwọn àǹfààní kọ̀ọ̀kan bẹ̀. tábà ní shurut a rí wípé jámù lọ́jọ́ fún kálímà ashart. أشرت لغة العلامة العلامة هنا ni tá أمي أمي sí àmì àmì là ń pè ní ṣáàtù ẹ rí i pé nínú lárúbáwá tó fi gbé kalẹ̀ yìí pẹ̀lú ní nínú àgbọ́yé àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn náà á rí i pé yọ̀mọ̀ so papọ̀ mọ́ra wọn. wọ́n ní wọ́ṣẹ́ à máa yẹ lìzẹ́mu mẹ́ni ádámì yìí àlẹ́ ádámù wàlá yẹ lìzẹ́mu mi wùjúdi ìwùjúdẹ wàlá ádámù lìdáàtì. bí àwọn àfáwọn ní usulul fiqh báwọn náà ti máa gbé wá nù ní. wọ́n ní tá a lè pè ní májẹ̀mú òun náà ni tó ṣe wípé bá ti rí nǹkan yẹn yẹlẹzamu alẹ ádámù bá ti rí nǹkan ni. nǹkan kan náà ò gbọdọ̀ sí àgbọdọ̀ àníṣe nǹkan yẹn. bákan náà wà láyé lísàrù ní wùjúdì yìí wùjúd mí wùjúdì yìí náà káwá rí nǹkan yẹn láyé wùjúd kò pa dandan yẹn pé a sí nǹkan yẹn náà gbà míì. kódà ádámù sísí fún àìsí pàápàá nǹkan yẹn gangan bí wọ́n ti sọ léde lábábá àti túlédè yorùbá yìí ó lè mẹ́tì yé wa tó nígbà tá a bá bọ́ síbi àwọn àlàyé ẹ̀ àlàyé òun yé wa dáadáa. lápèjúwe nígbà tá a bá wọnú àwọn tí ń jẹ́ májẹ̀mú ìsinmi wa mú wa lọ́kàn ìjì àkọ́kọ́ kọ́dà mú kan nú ẹ̀ tọ́ ẹ pa àwọn kàńgbà tá a bá rí ẹ̀ka mú gẹ́gẹ́ bí àpèjúwe. wọ́n sọ fún wa pé ní yẹlisamu ádámù àlẹ́ ádámù abẹ́ẹ̀kọ́ lápèjúwe àmọ́ ẹ pé nu májẹ̀mú ìlànà àfíà ìrún òun náà ní kásìkò òun ọ wọlé ká tó kì í. kí èèyàn wá rí wípé òòrùn sì wá ń ta òòrùn tí ì wọ̀ níbi aago márùn-ún àbọ̀ nì kẹ́nìkan wá bọ́ta ó pè nu ká pé òun ò lò fẹ́ kí má gírìbì ni.

gurubi shams adamu mada adamu ikomatu solat ayi ikomatu solat el magrib mo rò pé ó yí o tí wáyé wa báwọn ìtí wọn fi sọ wípé ní máa yẹ lísàmù mi ní ádámù yìí. bákan náà wọ́n wá ní wàsúrúùtù solat àwọn mẹ́tẹ̀ẹ̀mú ìrún tá a wí yìí máa tàtà wá kọ́fù sí hàtùwá àlẹ́ á wọ́n lóun náà ní ti ìlàlàáfíà ìrún tálàyé wọn tó fi yí wa dáadáa nìyẹn o wọ́n lóun náà ní ti ìlàlàáfíà ìrún tí ó máa dúró lórí ẹ̀ máa lè pẹ̀lú pé ó sì rọrùn fún ni láti ṣe àwọn nǹkan náà àbó sì rọrùn fún ni kí àwọn nǹkan náà wáyé pẹ̀lú yàn nítorí kí wọ́n sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí nígbà tá a bá ń déwájú máa gbọ́ pọ̀lọpọ̀ rẹ̀ yé lórí bàtà wọ́n sọ pé ìyẹn ni pé nǹkan yẹn ó gbọ́dọ̀ ká tó àwọn kankan àwọn kọ̀ǹdíṣàn A ma wa á mu yẹn ki níbi nǹkan yẹn àbí kó yẹ pé nìyẹn ò lágbára àti pé májẹ̀mú yẹn. nínú àwọn tá a tẹ̀lé máa kà. ó ní kéèyàn bo ìhòòhò ara nígbà téèyàn bá fẹ́ jọ́sìn fẹ́ jọ́sìn fún wọn lẹ́hùn ọlọ́run kò sọ wa níbi àárẹ̀ gbogbo àwọn tí òun lọ́la bí apáta ọlọ́run sábà wò wọ́n sàn gbogbo àwọn náà ti tiwa náà tí ó kọ́ ọ̀rọ̀jú tí ó sì kú tí ńde. láàárọ̀ yìí ọlọ́run bá lè dá dìde ńlẹ̀ ṣùgbọ́n nísìnyí tó ń bọ́ tó lè wà láàrin wa bí ìdátúnjọ máa sọ̀rọ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run òjò dá amálẹ̀ náà nù ni àbẹ́lẹ̀ kọ́lọ́n kọ́mọ́sà fún wa ní àlàáfíà tó pé tàbí mú bi eléyìí ni pé tẹ́bá délé ìwòsàn ẹ̀rí ẹlòmíì àárẹ̀ ti ń ṣe ibẹ̀ náà ní ń tọ̀ sí ibẹ̀ náà ní sì ń yàgbẹ́ sí. Si jama bó ṣe rí iná àwọn ọmọ ní sọ pé kọ́ má kírun sáà àti pé dandan kó tún sáré báyà páìpù ní fi ń tọ̀ tí wọ́n páàsì fún sáà lọ pé kọ́kọ́ kọ́ lọ páìpù ẹ̀kọ́ tábà ní kó tó sí kó tó ní náà sọ pé má àlè imkan. abẹ́ni tó ṣe wípé àti ìṣòro wà kò tiẹ̀ lè fa sọ sára bó ṣe wà wọn náà ni ó wà. ti ń bẹ lórí ẹ̀ yóò tún kírun sábà pé dandan kó bòwò ara rárá kò nídìí kọ́mọ kí bẹ́ẹ̀ náà. àbẹ̀rẹ̀ bàtà lánàá gbogbo àwọn àwọn kọ̀ǹdíṣàn bẹ́ẹ̀ ọlọ́musa làwọn bẹ́ẹ̀ o gbogbo àwọn àtàwọn àwọn wà bẹ́ẹ̀ ọlọ́musa bá wò wọ́n sàn. ní wọ́n fi sọ pé má tàwa kọ̀ ṣe àtúnwá àlẹ́ àmàlẹ́ imkan ohun tí ìlànà àfi àyẹ̀rún tó dúró lé lórí àbí tí wọ́n máa dúró lé lórí pẹ̀lú pé wọ́n sì ní agbára àti ṣe ó rọrùn fún láti ṣe àwọn nǹkan náà. ọ̀nà wa lè sọ láti ṣọ̀rọ̀ àìd àwọn ìrún láwọn mẹ́jẹ̀mú látẹ̀sí òwe ní àbíyá tó yẹ pé bẹ́ẹ̀ bá kírun táwọn mẹ́jẹ̀mú yìí ò lálàáfíà ìdá ó dì mọ́tí nígbà tá a bá ti rí àwọn mẹ́jẹ̀mú yìí tó máa ṣàfẹ́kọ̀ọ́ àwọn mẹ́jẹ̀mú yìí tó a àbí wọ́n ṣàfẹ́kù àwọn apá kan náà àwọn májẹ̀mú náà láǹtẹ̀sí hùsọ̀lá ìròyìn ọ̀làlàáfíà mini a wọn á mẹ́wàá kàá fún wa kátó wọn náà àwọn májẹ̀mú jàmá àyànnísàlàyé mẹ́wàá tọ́ka sí àwọn àkíyèsí kọ̀ọ̀kan lábala eléyìí. pátáwá pé nǹkan ní májẹ̀mú á rí i pé condition ni pé àwọn nǹkan wọ̀nyí condition tó wà fún yín ká tó lè sọ pé kí irun lélẹ̀ ìyẹn fi hàn yín pé irun kìí ṣe parí là ń ṣe ń bẹ̀ níta fẹ́ ká mú nìyẹn irun tá à ń kí kò kí ń sáré ó láwọn májẹ̀mú tó dè mọ́lẹ̀ ìyóò jẹ́ àmọ̀ pé tá bá fẹ́ pè níjọsìn ọ gbọ́dọ̀ ní òfin tá a fi máa ṣe ọ̀kan ní débẹ̀ kọ́ máa ṣe bó ti wù ọ́ ilé náà ló jẹ ká mọ̀ pé Islam ò ṣẹ̀sìn kí ni o Islam ò kí ń ṣẹ̀sìn eré tẹ́bárẹ́ni tí ń ṣe Islam tẹ́lẹ̀ tó wá fi ilẹ̀ tó ní Islam yẹn hàn ah, gbogbo nǹkan tá a bá ṣe wọ́n ní eléyìí ó ní kọ̀ǹdíṣàn kan eléyìí ó lófin kan tó dé eléyìí lófin kan tó tú òfin òun náà lè jẹ́ òun lè ṣe aláìní kan inú àwọn èèyàn bẹ́ẹ̀. èmi àti ẹnìkan àjọpọ̀ wa láìpẹ́ yìí àwọn ẹnìkan ni wọ́n ń kí mi nu mọ́tò ni wọ́n ń so kọ oyè ẹnì yẹn fún un máa ní ẹni tó ń wò ó kíní àlíyù ìníwulẹ̀ dákọ̀ rẹ̀ ọ̀rọ̀ ah, oh, ẹ̀lẹ́nu mo ní ewu yóò rí bẹ́ẹ̀ sẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n han ta nínú àwọn náà ẹ bá epo mi tó ti ṣe Islam rí ó pọ̀ nù wọn tẹ́lá wọn àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn kò sí tó fà á àwọn rí i pé Islam ò gba ìranù Islam ò sì gba ìníkan ṣe ṣùgbọ́n bíi táwọn lè kò sí kò lófin wọ́n bá ti wọ́ ló lè ṣe mo rò pé yé wa níta àfẹ́ mu jáde ń bẹ́ nìyẹn gan-an ni pé àwọn ọmọ ẹgbẹ́ Islam ẹ̀sìn tó lófin ni nǹkan tó bá sì wá látọ̀dọ̀ Ọlọ́run náà kò gbọdọ̀ járe lórí fìdè wáyé pé káà tó lè sọ wípé òun kírun o ó láwọn òfin kan tí ó wà pẹ̀lú ẹ̀. ó ní kíni ó ní àwọn òfin kan tí ó wà pẹ̀lú ẹ̀ kó má mójútó. dandan ni kí àsìkò rẹ̀ ó ṣe kínni kásìkò rẹ̀ ó wọlé wọn tá a bá lọ lè wo eléyìí aláwọn sọ fún aná alukur'an wípé awudulilayi mina shaitan ni rajim inna salata kanat ala limu'minina kitaban mawquta ọlọ́ọ̀bà àlekè ọlá irun. irun tẹ́ ẹ rí yẹn o ọ̀ràn yẹn lọ́jọ́ lórí gbogbo ẹni tó bá ti jẹ́ olùgbọ́rọ̀ ọ̀rọ̀ abúlé gbogbo. inú nìsá àkọlùwárí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta lé ní ọgọ́rùn-ún. tàbáwò wá rí i pé ọlá sọ kanat alali mu'minina kitaban ọjọ́ ọ̀ràn yàn fún gbogbo ẹni tó bá ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ ayé mafurudọ aselọ́nà yàn ọwọ́ fi ìjọ́ràn yàn ni ọwọ́ ṣe tàkàsísù ẹ̀ ẹ̀ríkà kìtàbán mọ̀wòlúwà sùn kìtàbà yẹn ọ̀ràn yẹn ni o ṣùgbọ́n ọ̀ràn yẹn yẹn èsè mutlak ọkọ̀ ìyáda rẹ̀ sorry mọ̀kànyà ọkọ̀ ìyáda rẹ̀ pẹ̀lú kíni o pẹ̀lú sífà mọ̀wúta. lásán pé káyọ̀ náà ti kìtàbà ọ̀ràn yẹn ni gbọ́dọ̀ àwọn kálukú yóò kì í ọba wù ọ ọba ti jí láàárọ̀ mélòó ni táwọn kí seventeen kọ́ ni lójúmọ́ ara mi yá láàárọ̀ ti wù wọ́n ti jí láàárọ̀ kódà ẹlòmíràn tó ká sí ẹ̀sẹ̀sáìsì àárọ̀ ni kó wọ́n sáré kí rákà seventeen kó wọ́n sì máa lọ wọ́n kó ti kí tojúmọ́ kìtà abáṣá ni wọ́n pè abẹ́ẹ̀kọ́ yóò ní tùmọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìwọ pé ó jẹ́ ká máa gbọ́ yẹ pé ìsìláàmù ìṣẹ̀sìn wa àdéhùn àṣà àdéhùn àkàṣáré kì í sì ìṣẹ̀sìn tó ń ṣe bọ́ bá ti wù ọ́ ọlọ́run wá kan wá lórí ẹ̀ káfí lè báyìí pé òun ò lè ṣe bó ti wọ́ o mọ̀ọ́kú tá ó lásìkò tá a fi sí tó ti àwọn ọ̀ràn yẹn tá a wí. ayé màfúrú dán fi àwòkọ́ ti ń mọ̀ hàdẹ́rẹ̀. sallallahu alaihi wasallam òun náà sọ fún wa níbi àwọn àdìsí rẹ̀ pé ọlọ́run bá àdìsí wọn náà wò ó ní àwọn ààlà kan ó sì ní àwọn ọ̀ràn ẹ̀yàn kan. alfaraid fala tudayyi'uha ó sì àwọn ọ̀ràn yìí ó gbà ọ̀ràn yìí kalẹ̀ ẹ má fọwọ́ yẹpẹrẹ mú o ẹ má rà láre o wàhálà làhùdúdà ó sì fa àlà sáwọn àlà rẹ̀ ó fi gbèdéke síbi àwọn àlà rẹ̀ tàdúà ẹ má kọjá àwọn. wọ̀ fala tantahikuha. ọlọ́wọ́ àlekọ́lá sọ fún wa bíi tánàbí náà tún fún wa yìí pé fọ́ọ̀rọ̀ tọ̀rọ̀ ìdọ́ fala tudayyi'uha. àwọn ọ̀ràn ìyá rẹ̀ wọ̀nyí kí ẹsẹ̀ ní ẹ̀rọ àfọwọ́ yẹpẹrẹ mú náà ló jẹ́ náà fásikò sí pásíkò tẹ́sẹ̀ ni. wọ́n ní wà tàdíd wọ́n ní eléyìí ni fatawkid wa tahdid wọ́n ní ìfàsìkò sí òun náà ní fi òdiwọ̀n òun náà ní fi òdiwọ̀n sí. waqad waqata Allahu as-salata waqad waqata Allahu ọlọ́run àlekọ́ láfòdiwọ̀n sí ìran bimaana ìtumọ̀ ẹni wípé Allah subhanahu haddada laha waqtan min zaman yẹn pé ó fi ààlà sí àsìkò kọ̀ọ̀kan nínú àwọn àsìkò tá a mọ̀ bí ké pápá lájú àlè olùmùsùlùmọ́ọ̀n àwọn mùsùlùmí wà fẹ́nu kù lápapọ̀ àlàánà lè sọ láàtẹ̀ hams àwòkọ́tàn màkàsùsọ. wọ́n fẹ́nu kù lórí wípé wà fún ìwọ wákàtí márùn-ún tá a máa kí lójúmọ́ àwọn àsìkò tá a dá sàlẹ́sà fún tá a sì fòdì wọ̀n sí. Si látújísí òkọ́bílà ha bẹ́ẹ̀ bá kí i ṣáájú káwọn àsìkò wọ̀nyí ó tó dé látújísí ò kíkí tó kí òun kò gbé ìyẹn ni wípé kò tí ì kí ayé mazalet vi vimati kò tí ì kú lọ́rùn ẹ̀ kò tí ì kírun náà ni àyàfi àwọn ààyè kọ̀ọ̀kan bí irú eléyìí tó ṣẹlẹ̀ nígbà tá a kí magribi nísìn turukuma tá a bá padà débi àwọn àwòkọ́ ti sọ̀lá a bàbá yẹ pé ní àwòkọ́ ti sọ̀lá tẹ̀lé ìṣá òun náà ni gurubi shafak gurubi mara shafak pípa lómúlómú kan tí máa bẹ lẹ́yìn ìgbà tóòrùn bá wọ̀ tán tí máa bẹ níbi ọ̀gángan ibi tóòrùn ti ń wọ̀ ni pé tó bá ti wọlé tán yányá ìgbà yẹn náà ni àsìkò ìṣáì ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀pọ̀ yẹn pàtàkì yẹn ṣáfàkù yẹn máa zálà fi sàmà eléyìí náà ló jẹ ká mọ̀ yìí pé alámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn. nígbà tí wọ́n bá ń sọ àwọn nǹkan kan fún wa tá a bá ń kó àwọn nǹkan kan àwọn nǹkan míì náà lè tún wà lábẹ́ ẹ̀ sí pé pàtó wọn wà lè kéwú àwọn nǹkan tí ó kọ́kọ́ kọ́ lọ náà nìyí lóbi ká sí pé ọ̀pọ̀lọpọ̀ nu yín míì nítorí kọ́kọ́ kọ́ nílé tó ọmọ tẹ́lẹ̀ tí pé ní kọ́ ọ máa ríru àwọn àyè báyìí pàdé yóò ya ẹlòmíì lẹ́nu nígbà tí wọ́n bá kí tán tí wọ́n bá sọ wípé ẹ tún ṣe kárọ̀ fún ìṣá ẹ̀ka kí papọ̀ yọ̀yà lẹ́nu ẹlòmíì ò rí rí ó sì ti ké àwọn tíra tíra fíkìú dáadáa kò ní kàǹbì àwọn eléyìí tó láwọn kan tí wọ́n máa kà tẹ́lẹ̀ náà ní kíni o yóò mọ àwọn ṣùrù ti sọ̀láàtì àwọn àwòkọ́ ti sọ̀láàtì yóò ti mọ gbogbo àwọn eléyìí nígbà wọn wá sọ fún pé kí mẹ́kìlú àti ìṣá ìpapọ̀ yọ̀yà lẹ́nu àwọn eléyìí nínú àwọn nǹkan tí sẹ́ra Islam tó fààyè ẹ̀ lẹ̀ ni tó sì jẹ́ sí wípé kò ní ìdí ká ẹsẹ̀ máa sọ̀rọ̀ púpọ̀ lórí eléyìí nínú àwọn kọ̀ǹdíṣàn tí máa ń fà á bóyá òtútù mú bóyá òjò rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan míì náà tó jẹ́ sí pé o lè má jẹ́ ìta aṣọ nínú àwọn nǹkan míì tó tún lè má jẹ́ ìta aṣọ yìí òun náà ni bíi kí èèyàn wà nírìn àjò èèyàn lè kí jamu wa taqdim au jamu wa ta'khir kila gbalero pẹ̀lú eléyìí jamu taqdim ni wípé kẹ́ẹ̀kí zor àti asri àbí magribi àti isha kẹ́ẹ̀kí papọ̀ lákọ̀ọ́kọ́ ìrun àkọ́kọ́ yẹn pé abẹ́ kí zor eh, àti asri papọ̀ káwá kí zoro àtàsírì yẹn ní àkọ́kọ́ àsìkò zoro òun là ń pè ní jamu'u wa taqdim fábọ́tà àkìrì bá ní yóò máa jẹ́ ìgbẹ̀yìn àsìkò zoro tí ń jẹ́ àkọ́kọ́ àsìkò àsírì òun ni jamu'u wa ta'khir kìí ṣe pé kẹ́ wá kí wéé gbogbo ẹ̀ papọ̀ nígbà tí yóò máa jẹ́ ìgbẹ̀yìn àsìkò àsírì rárá ìgbẹ̀yìn àsìkò zoro tí ọ̀run afẹ́ súnmọ́ àkọ́kọ́ àsìkò asir oníjàmù wàtàkìr. ẹ rí i pé náà a kí ìrun méjì papọ̀ tó bá yẹ pé jámù wàtẹ̀dìmù lásìrì á rí pásítọ̀ àsìrì ò tí ì wọlé ta kí dùrà tásìrì papọ̀ àwọn kọ̀ǹdíṣàn mi náà nìyẹn tó yẹ pé nusra islam àwọn eléyìí náà wọlé tá a rí ìtọ́ka sí pé ànábì kì bẹ́ẹ̀ àyè ó débẹ̀ tá a padà tún fẹ́ yẹn lójú ṣùgbọ́n ká sáà máa yẹn lọ́wọ́ kalẹ̀ kọ́mọ̀ mi lè jẹ́ pé òun ló tún mọ̀ wá jẹ́ gẹ́gẹ́ bí ìbéèrè. bákan náà kọ́lá mi rìn mọ́ ní Umar bin Khattab radiyallahu anhu. àfọwọ́ Umar kọ́lá bá wa yọ lọ sí wa wọ́n ní asọ́lá àtúlá àwọn pẹ̀tọ́ tààrọ́tà ọmọ ọ̀lẹ́ wọ́n ní ìrún lásìkò eléyìí tí ọlọ́run fi àmì tọ́lọ́run fi ṣe àmì fún ìrún náà ṣàrọ́tọ̀ á ṣàrọ́tọ̀ ó là tọ́lọ́run ṣe àsìkò náà tọ́lọ́run ṣe ní àmì fún ìrún náà. bá ti wọlé. ìkọ́wé ìta àlà wọn torí ìtàn tí lọ́wọ́ bá lè tẹ̀lé ṣe pé akẹ́yìn sọ̀lá ìdúró lọ lè yọ àyìnbá tó ń bá ti lọ lè wọ̀ ń jẹ́ ọ̀pẹ náà máa ti àwọn àbá wọn kọ̀ láti máa lè wùlà máa àwọn láti sọ̀rọ̀ fi àdìkọ́lá sọ pé kásítẹ́ẹ̀dì kó lè kàyọ̀rọ̀ ẹ máa san lápá ń tètè níbi àwọn iṣẹ́ olóore ẹ máa san lápá ń tètè lọ síbi iṣẹ́ olóore yẹn ni pé ẹ máa yára láti máa ṣe àwọn nǹkan tí ọjà iṣẹ́ olóore. sallallahu wa sallam anábì ti jẹ́ kó yé wa lórí eléyìí ọlọ́run ọba àlekọ́ ọlọ́run nífẹ̀ẹ́ sí kàkà nínú tẹ́rú ọmọ ẹ̀sìn ó wá fẹ́ràn kan náà kọ́ wá sí kíni kọ́ wá ju tó ṣe lọ́rùn yẹn fún un lọ. lẹ́gbàá tó bá ṣe ọ̀ràn yẹn ibo ti yẹ kó ṣe lẹ́gbàá yẹn ọba àlekọ́ ọlọ́run tó wá wò wípé tó ṣe nìyà. àwọn fi máa pèjú wọn fún ara wọn pẹ́ńtọ́ lọ́jà àdánwò kan tọ́wọ́ débẹ̀ tẹ́nìyàn wá yọ kóńgò gàárì kan àbí ráìsì ni tó fẹ́ rà. Moto tún bọ̀ yín ní mílíkì kan sí mo bọ̀ yín ní agolo kan sí. ìyàwó àti ọmọdé ti dé máa ń bá lọ́rẹ̀ mi. òun tó pọ̀ ní agolo kan sí. lọ́ọ̀gá yẹn yọgbà lọ́wọ́ ẹ̀ kò tí ì pé náà ọ̀ràn yẹn ò tí ì pójúlówó ò tí ì pé torí ìdílé ọ̀ràn èèyàn nǹkan pàtàkì tá a gbọ́dọ̀ mójútó. nígbà tọ́ràn yẹn bá dúró

irọ́ wọn ò ní kí rárá wọn ò ní kí ìrọ̀ asọ́dì àyẹ̀wò ìṣá wọn ní nọ́bìlà méjì ìṣá ẹ̀yìn rẹ̀ wọn nìkan ni wọ́n máa ń kí tiẹ̀ ṣùgbọ́n ìṣá ò ní kí o ò ṣe nọ́bìlà náà torí pé tí wọ́n pè náà rọ́ tíbà ni ìṣá ìrún náà ló tẹ̀lé. torí ìdí eléyìí a mójútó àyàn a sì máa sọ alápá ń tètè ń bí sí olóore ṣùgbọ́n bí sí olóore tá a ti máa sọ alápá ń tètè ọ̀hún náà òun náà ní ká kọ́kọ́ mójútó ọ̀ràn yẹn ọlọ́run tó ń sọ bí ayé àmì wá sáré ọ̀hún ilé àmì ẹ yára lọ síbi ìwà sọ̀rọ̀ lọ́wọ́ báyìí kódà ọlọ́run tó múrò wáyé pé wọ́n ẹ̀rí àwọn ẹni tí wọ́n ń tètè tí wọ́n ti gbọ́ wájú ni àwọn ti náà o àwọn táwọn ìlà ọ̀kan àmẹ́yìn àwọn wọ̀nyí àwọn náà lẹni tó súnmọ́ lọ́wọ́ àwọn náà lẹni tí wọ́n rí àlìjẹ́ náà lọ́wọ́. bákan náà níbi hadith níbi hadith láàrin nù sọ́yìn buhari àti sọ́yìn muslim wọ́n sọ fún ẹgbẹ́ ànábi sallallahu alaihi wasallam sún ìlà wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ànábi pé ayyul amali ahabbu ila Allah iṣẹ́ òtí ẹ̀ lọ́lọ́wọ́ bá àlekè ọlá fẹ́ràn jù nínú sẹ́tẹ̀lá màá ń ṣe wọn là nẹ́bi dáhùn pé asọ̀lẹ́tu alẹ́ àwọn kọ̀tì à oníká kírun lásìkò ẹ̀ jama eléyìí tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéwù mi náà torí pé ń ká ẹlòmíì má lè kéwù náà lójú ọ̀ká ẹlòmíì náà máa kí lásìkò torí pé ń ká ẹlòmíì má lè kéwù lójú ọ̀ká ẹlòmíì náà máa kí lásìkò tọ́wá ká ẹlòmíì náà má bòmíì ẹlòmíì náà mọ̀ ní kí lásìkò nù yìí. kásìpọ̀ wá délé bọ́ọ̀ lu ọdúndé lọ́lé ọdún ilé ánìbọ̀ yìí nìṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn náà lẹ́múra pẹ̀ lọ́lé kọ́lọ̀ kó jẹ́ kó bá aláàtàláfíà kó sì dáàbò ẹ̀bùn gbogbo wa kó wá jẹ́ sí pé ìwọ ni wọ́n rí pé o ti lọ ilé kéwú láti bí oṣù mélòó kan wọ́n á dé ìwọ náà wọ́n ṣẹ̀ mọ́ wá di pé Yusuf Yusuf sọ ọ̀gbọ́pá ti gbé kàmáṣù báyìí ni sọ ìpàlẹ́ èkù ni ẹ̀fínlẹ̀ nàìjíríà ń bọ̀ wá. ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń gbàtọ̀ wà lé kéw bá a ti rán sọ bí àwàdà yìí bó ṣe rí lára ẹlòmíì nù yín mọ́ nìyẹn bó ṣe rí lára ẹlòmíì nù yín nìyẹn àlébù wa ni o ọjọ́ tí ibi tẹ́ ẹ bá wà náà lẹ́ẹ̀ máa ṣe ẹ gbọ́dọ̀ máa ṣe gbọ́dọ̀ ti yẹ ká ti ní gbogbo ibi tí wọ́n wà. ìyẹn ló ń jẹ́ sípò àdìsàn lẹ́yìn tá a lè sọ pé ní kí ni o taqillah haythu ma kunta ewu tó ń pọ̀ wá ń lè kéwú lọ́wọ́ àyè sí pé bóyá ti wà ń lè kéwú bá àjẹtún rẹ lómi lẹ́nu yín ẹlòmíì ń bẹ ní tó bá yà jù náà ni ó kí jàmá ẹlẹ́ẹ̀kejì níjọ́ tó bá yà nu jàmá ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ni ó kì í kí ni tó fẹ́ ṣe ẹ̀rọ ẹlòmíì wọn fẹ́ dáná ni iná tó dà ó ṣe pílánì ẹ̀ka lẹ̀kọ́ mọ́ máa pa àsìkò òrùn lára. gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká máa kíyèsí o bàbá ti ń kọ ká máa lò ó lọ́dà níbi lílò láti máa ma ọ̀pọ̀lọpọ̀ míì sí i níbi lílò lèyí tí wọn ò kọ́ wa ni ó ti máa yé wa báyìí náà tẹ̀lé aṣọ yìí as-salatu ala waqtiha òun ni ká kírun lásìkò ẹ̀ tá a fi sọ́lẹ̀ kan bí àdìsí ní táwọn ibi tó sọ pé ní fọ́rọ̀dọ̀ fọ̀rọ̀ àìdá fọ́rọ̀ àtúntò yẹ̀wò wa ẹ má ra láre ẹ má jẹ́ ọjẹ́ pé gbàtọ́ bá wù yín lẹ́ ó máa kí ọ̀rọ̀ ọ̀run èé sì gbàtọ́ bá wù ọ́ ọlọ́run ti sọ yí pé àsìkò báyìí ni ẹ ṣe àsìkò tó ń retí rẹ̀ lọ́dọ̀ yín nì kí wọ́n sọ pé jáde ọkàn máa kí ńgbà tó wù ọ pé àkípọ̀ ní ẹlòmíì ẹlòmíì tiẹ̀ tún gọ̀ àkípọ̀ ní jọlọ́run lójú jọ́ lójú kí ni ṣé ètò kíhun gan tó kí lásìkò rẹ̀ gan jọ́ lójú ni sóní ìdí ẹ̀ ní kí ló fi ṣe. láńtẹ́bìlùgù dòrí pàtàdòrú ni wọ́n láńtẹ́bìlùgù náà fọ̀ yí ni. kò sí nǹkan tẹ́ ẹ ṣe tó wá jẹ́ ìrànfọ́ kò sí ìrìn àkàtà wá ṣe tọ́jú àǹfààní fún. lórí sọ́bí parí àdìsí mo kà ń pè ní ìyá àmẹ́lù kún o òsì àlẹ̀kùn iṣẹ́ yìí tẹ́ bá ṣe ẹ̀yin náà ni à ń sọ à ń kọ́ lẹ́dẹ̀ yìí. súnmọ́ ìwà fi kun ìyá ó gbóyún kálukú yín náà láǹfọ̀ọ́ lẹ́sàn-án tẹ́wàá gbà fàmọ́ wájà làkàyẹ́rẹ́ aliyamadila kó dúpẹ́ bọ́lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni wàá lọ́wọ́ àjẹ́dà gẹ́gẹ́ dálíkà fàlàyà lòmìnira ilá ara ẹni kọ́ báwí pàtó náà ń fásitì kó seré tó náà ń fásitì kó ráre tí ń ra àwọn ọ̀ràn èèyàn náà láre kó ní òkè sára. bákan náà bàbá tó ń sọ fún wa yìí pé ọlọ́run bá àlekọ́lá ó tún tẹ̀síwájú náà àyà mi pé hafidu ala salawat ẹ̀ṣọ́ àwọn ọ̀ràn ìyàrún ẹ̀ṣọ́ àwọn ìrun wákàtí márààrún ẹ̀ṣọ́ dáadáa. bàbá mi táwọn abẹ́ tọ́ka sínú ayà yìí torí pé àyè ń tọ́ sọ ń tọ́kẹ́nu ni. wa min al-muhafaza wa min al-muhafazati alayha nínú sísọ àwọn àrùn wákàtí márààrún náà al-ityanu biha awala wakiti a òun náà ni ká máa kí irun ọ̀hún lákòókò àsìkò ẹ̀ eléyìí ni wípé èèyàn mójútó irun náà ẹ wọ́n náà parí kọ́lá ti pé wá hafidhu ala salawat gbogbo májẹ̀mú yòókù náà tá a máa yọ nípa àrùn pátá àyà yìí gbogbo ẹ̀ ló gbé sínú yẹn ẹ̀rọ kó gbàdúrà bọ́ sọ ọba ní min wà mí nàlẹ́ mọ̀ ha fáfọ̀ ayé mi ń tẹ̀bọ̀ ìdíyà nínú ẹ̀ o òun náà ní kíni awala wákìtì a ìtìyánu bìhá awala wákìtì a ká máa kírun ọ̀hún lákọ̀ọ́kọ́ àsìkò ẹ̀ bàtà wọn tó débi yókù náà torí wọn tó lè lò ń bẹ̀ náà ká bàbá kí ni wájú ìsìnláì tẹ́fẹ́ mú jáde mẹ́ẹ̀. náà tẹ́ bá mú jáde mẹ́ èyí tí wọ́n fẹ́ mú ní abala eléyìí òun nìyẹn ṣùgbọ́n gbogbo májàmú yòókù pátá ó ti wọlé sábẹ́ bọ́rọ̀ ọba àlekè ọlábọ̀sí sọ̀rọ̀ yìí ló fi jẹ́ sí wípé alukur'an ọ̀rọ̀ kan kẹ́lìmà kan kẹ́lìmà méjì tó bá gbé kalẹ̀ báyìí díndín ìwé ńláńlá lè jáde mẹ́ torí pé àwọn ìtumọ̀ tó kú sínú ọ̀pọ̀. ta'ala nínú àánú ẹ̀ eléyìí tí awúlé ní iná kọ́lọ̀ kó lò láti tún ti fi àwọn ènìyàn ká wá sí. ṣùgbọ́n ká tó lọ ẹ jẹ́ ká bá eré eléyìí ká forí ẹ̀gúnlẹ̀ wọ́n sọ làwọn àtòlè máa fòrò dọ̀ ẹ wọ́n náà wọ́n tó jọ́nà yẹn hamsun tèlè yawmi wa layla wákàtí márùn náà ni olọ́jọ́ kan gbé yawmi wa layla ọjọ́ kan náà nu òru àtọ̀sán náà ni ń jẹ́ ọjọ́ kan lèkólè sọláàtì mi ní awákó tó ń múná síbò ọ̀kọ̀ọ̀kan ló sì lásìkò tó bá mú èkìtà ọ̀rọ̀ ń wọ́ wùlà á tọ́lọ̀ ń sà á lẹ́sà fún un ìyàtọ̀ náà sábà léyìí tí ó sì máa jẹ́ ìbámu àwọn ìṣesí àwọn ẹrú tá kì ẹ̀wù ọlọ́run àsìkò tá à ń kírun kọ̀ọ̀kan ọlọ́run rí wípé háàlù tó yẹ ká kí náà nù nì wọ́n ní wọ́n lè wo pé tọ́wá jí làárọ̀ wọ́n lálàáfíà kò kí mẹ́wàá rárá tó ṣe pé tọ́wá yẹ kó o mójútó bó ti yẹ kó o ṣe é ó rí pé méjì tọ́lọ̀ ní akíhùn náà ló sì ló ṣe déédéé lọ́ba làákà ìhùn tọ́gbọ́n mi kéèyàn jí làárọ̀ ẹ̀ ń tí ó sáré wọ tọ́lẹ̀tì ẹ̀ ń tí ó wẹ̀ ẹni tí ò ní lẹ́mìí wípé ibi iṣẹ́ tóun lọ òun ọ̀fẹ́ létí débẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kó wọn àbá rọ wọn lójú gbà ṣé ìní máa lọ iṣẹ́ lọ kí báyìí ṣe hm, méjì péré náà ló kì í. bákan náà ẹni náà tó bá ṣe àwọn àtìwájú iṣẹ́ kan kò sáà kó tó kí kó tó dásìkò ẹ̀ kí wọn náà ka Quran kó ṣe àwọn àtìkáàrù. eléyìí náà ọba mu lọ́sàn-án nígbà táwa ti ṣe oṣù fẹ́ ká tó lọ sàlùwàlá ká tó dàmí sí gbogbo oríkèéríkèé wọn yẹn kákí mẹ́rin bàbá kìtá ọwọ́ abẹ́rẹ́ sì tọ́wọ́ sùn díẹ̀ oṣù tọ́ba tó jí padà lásìkò ní kó tó wá kí mẹ́rin jàmá ọba tó dìgbà tó ń wọ̀ kí mẹ́ta ọba kí mẹ́ta ọba lẹ́yìn tó ṣe ní díẹ̀ torí lọ sùn tó kí mẹ́rin jàmá a lè gbogbo àwọn nǹkan wọ̀nyí bọ́ ọba gbé làákàyè rẹ̀ kalẹ̀ tó wọ́wọ́ dáadáa ó rí wípé bá ṣe gbé kalẹ̀ òun náà bọ́lá ṣe gbé kalẹ̀ òun náà lọ bá ìṣesí àwa ẹrú mu àyàfi tí làákàyè tiẹ̀ bá ta kó lókù. hadi salawat pẹ̀lú pé yóò máa mú àwọn ọ̀rùn yìí wá fìyí hadi laukot láwọn àsìkò wọn lè látàhábísù hún àlè àmàlì ìmú ukúrọ̀ àlè àkàmàlì ìmúlẹ̀ ukúrọ̀ léyìí tí ò ní dí wọn lọ́wọ́ níbi àwọn iṣẹ́ wọn míì tẹ́fẹ́ ṣe báyìí tó ìlú àríyá kódà yóò ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ láti iṣẹ́ ẹ̀ sí bó ṣe tó àti bó ti yẹ ni. bákan náà wàtò káfíìrù ani um khatayahum yóò sì tún máa pa àwọn àṣìṣe wọn rẹ́ allati yusibunaha eléyìí tó yẹ pé wọ́n ti ṣe ṣáájú kótó kírun yẹn faqad shabaha nabiyyu sallallahu alayhi wa sallam bin nahari rijari ẹ̀rí anabi wá fi àlùwàlá tá ń ṣe anabi fi jọ odò eléyìí tó máa ń sàn alladhi yaghtasilu minhu al-insan hamsa marat eléyìí tọ́mọ èèyàn máa wẹ̀ ń bẹ̀ lẹ́ẹ̀bà àrùn lójúmọ́ àlẹ́bí wa ni bẹ́ẹ̀ bá wá wẹ̀ níbi ibì kan lẹ́ẹ̀ma àrùn téèyàn wẹ̀ bẹ̀ lẹ́ẹ̀ma àrùn lójúmọ́ a rí i pé irú odò bẹ́ẹ̀ a rí i pé irú ara bẹ́ẹ̀ irú oríkè bẹ́ẹ̀ fàlà yábùkọ̀ mi ń dára ní ìṣe ohun ìdọ̀tí kan ẹgbẹ́ kan kò ní sẹ́kù sí irú ara rẹ níbẹ̀ abẹ́ nǹkan sáwọn ẹlẹ́bi wéra kò lè jọra hàn ẹni tó bá ti wẹ̀ látàárọ̀ ti kárí èyí tó bá tún nímọ̀ tó ẹgbẹ́ ẹgbẹ́ dalẹ́ tó bá tún wẹ̀ lókù kọ́nà èyí tó bá tiẹ̀ jẹ́ pé ọ́fíìsì tó wà kó wẹ̀ láàárọ̀ kó di lọ́sàn-án kó tún sara lọ́fíìsì kó tó kú lọ́fíìsì yókù tó dalẹ́ báwa ni ọ̀gbìn òṣùmí náà wà lọ́fíìsì wọn náà tó lè sara tó wà lè jọ oríkè àlùwàlá ẹlòmísìn bẹ̀ gan lójúmọ́ àlùwàlá sísìn ẹ̀ ẹlòmí bẹ́ẹ̀ sàrọ̀ alẹ́ mẹ́wàá kí ló tó sùn àbí jù bẹ́ẹ̀ lọ. eléyìí oore ni ọlọ́run fi sí fáwọn mùsùlùmí torí pé àlùwàlá tá à ń ṣe wọn nì ń pa àwọn àṣìṣe wa rẹ́ni. ló fi jẹ́ sí wípé mùsùlùmí tó bá mọ ti ń ṣe ó kó mójútó àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ dáadáa ni torí pé islam tọ́lọ̀ ń gbé ka islam tọ́lọ̀ ń gbé kalẹ̀ ọlọ́run fi sàánú ayé ni kéèyàn wá ṣe islam náà òun náà ló lóore fún yàn kéèyàn ṣe islam náà pàdé ọlọ́run torí pé kéèyàn ṣe islam pàdé ọlọ́run ah ó kéré kéèyàn tó ṣe islam bó ti yẹ ké ṣe kọ́rọ̀ tó wà láwọn ajá sí náà yóò kíyámà tó pọ̀pọ̀lọpọ̀ àwọn kankan ń bẹ tó jẹ́ sí wípé yóò máa pa àwọn àṣìṣe tí yóò máa parẹ́ nígbà tí èèyàn ní àkọ́kọ́ nínú májẹ̀mú ìrun tó lè mú ìrun lálàáfíà òun náà ni àsìkò ìrun káyékásìkò òun wọlé ká tó kí bí táàtò wa máa tẹ̀síwájú ní ọjọ́ mẹ́jọ tọ́lọ̀ máa ní ká máa bẹ òun náà ni àwọn oríkèéríkèé àbíkálẹ̀ pé àwọn àkókò ìrun kọ̀ọ̀kan àwọn sàlàyé àwọn àkókò ìrun kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí àwọn sàlàyé sínú tírà yìí kí ọlọ́run kó jẹ́ ká ju ọjọ́ náà lọ biramati ya rahman rahman ká tó parí wá fi ìbéèrè kan rán ni síbí. ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè mẹ́ta ni. inú mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀yẹ ọ̀kan náà ló súnmọ́ kí n dáhùn bẹ́ẹ̀ torí pé alákọ̀ọ́kọ́ àti dáhùn rẹ̀ ń bí yìí àti ṣàlàyé níbí yìí practical sì ni ìbéèrè náà bó sì jẹ́ practical àti ṣe ń bí àti ṣàlàyé ẹ̀ náà béèrè pé kẹfà náà kì tẹ́sí lòdì jẹ̀nẹ́bà bó làá sì máa ń wọ jẹ́nẹ́bà. sọ́mùrì ẹ̀ àwọn àdìsí tó wá pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n àdìsí èyí tí ó gbé wá léyìí tí ò ní jẹ́ dààmú bóyá kákàrà mu. anábì sallallahu alayhi wa sallam anábì jẹ́ kó yẹ wá yí pé jẹ́nẹ́bà wíwẹ̀ ìtí ń jẹ́ bẹ́ẹ̀ náà ni kí a fi omi kárí gbogbo ara ṣùgbọ́n bò láti wá gbé tí ó fi jẹ́ wíwẹ̀ bóòlù ànábì náà ṣe wẹ̀ àwọn kọ́nà ni pé káwọn kọ́ fọ àwọn ọwọ́ wa nígbà tí wọ́n fọ ọwọ́ wa tán léyìí tí ọmọ túmọ̀ sí pé kí ọmọ jẹ́ sí pé nǹkan kan tó lè ní wá lára ó ti wà níbi ọwọ́ yẹn lẹ́yìn bẹ́ẹ̀ a ó fọ àyè ibi tí ẹ̀gbin ti ń jáde lára wa àti ibi tẹ́gbin bá ta sí lára lẹ́yìn eléyìí a ó ṣe àlùwàlá ẹlẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yìn tó jẹ́ pé bá wà á lè parí gbogbo ẹ̀ tó bá sì wà á lè dá a dúró ká má ti sàn ẹsẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ á da omi sórí omi tó wà dà sórí yẹn á jẹ́ kó kárí gbogbo ara wa pátá ọ̀nà kejì tá a ti máa ń gbà ṣe òun ni wípé bàtà wa sàlùwàlá tán ìyẹn àlàyé yẹn àwọn àfáàrí mú jáde níbi ọ̀rọ̀ àná ìpè kájẹ́ kómi ọ kárí ara àwọn àwòkọ́ bò lónìí sí fẹ́ kárí ara nígbà tá a bá ń san ojú ara tán tá a san ibi tẹ́gbìn ti lè jáde lára tá a wá sàlùwàlá tó kù bí ẹsẹ̀ nìkan tá a ò tí ì sàn wọ́n gbà yẹn á wàá bẹ̀rẹ̀ táwa ìlérí ti ń sọ yìí ó wà nù ádọ̀rí a ó kọ́kọ́ gbé e láti ibi orí orí yẹn gan kọ́dà wọn sọ fún wa yìí pé tẹ̀fẹ̀lẹ́ thorax ọ̀ọ́dà wíwẹ̀ orí yẹn sọ́nà mẹ́ta. tẹ̀fìlìtù gásìlẹ̀ránṣ ó dàrú orí sọ́nà ọ ó àkọ́kọ́ wẹ jambila ayman ẹgbẹ́ ọ̀tún lẹ́yìn náà ọ wẹ àárín ọ wẹ ẹgbẹ́ kejì kí ló fà á àwọn pé ìyẹn ni ó lè jẹ́ kómi ó dé gbogbo orí rẹ̀ dáadáa lẹ́yìn bẹ́ẹ̀ náà ó tún wá kọ́kọ́ fọ ẹ̀làpẹ̀rẹ̀ ẹgbẹ́ ọ̀tún báyìí dé oríkèé bíi lẹ́yìn náà ọ fọ oríkèé kejì náà débì bíi náà wọ́n sì wá fọ ìtàn rẹ ẹsẹ̀ rẹ̀ wọ́n sì wá fọ àwọn bá ṣe báyìí fẹ́ dá sí i tí ọba mójútó ń tó ń ṣe tí ó fi wá sẹ́kù bìkan lára rẹ tómi ò ní débẹ̀ lẹ́yìn wá sílé ìta wọ́n sọ wá dami sórí wọ́n wá fi gbogbo àwọn gbogbo ara rẹ lẹ́yìn náà omi ọ̀kàlì gbogbo ara wọ́n sọ wá san ẹsẹ̀ tó kù ọ̀parí ti ń jẹ́ jẹ́nẹ́bà ìwé nìyẹn àti tí a kọ́ sọ lákọ̀ọ́kọ́ àti tí a sọ lẹ́ẹ̀kejì kò sí ìjọta wọn tààmì mọ̀lẹ́máyé bil jasad náà ni ta'mimul ma'i jasad kájí kó mi ó gbogbo ara ká sì fọ àwọn àyè gbé o pẹ̀lú àníyàn wípé jẹ́nẹ́bà làwọn ẹ̀ torí yẹn lè kúkú da omi garawa kan kọ́ da sórí ó lè da omi dúrọ́ọ̀mù kan kọ́ máa dára tí o sì ní túmọ̀ sí pọ̀wọ̀ jẹ́nẹ́bà tó tún jáde láti ní olóòórùn nìyí o ẹlẹ́ẹ̀kejì nínú ìbéèrè bó tilẹ̀ gẹ́gẹ́ pé ọkàn mo ní máa dáhùn tẹ́lẹ̀ ṣùgbọ́n máa dáhùn ẹlẹ́ẹ̀kejì wọ́n lẹ́yìn tó pé kò lágbára àti lè dìde dúró kò lè jòkó bóò ní òsè kírun eléyìí ò lè nu sẹlá sinamu ẹni tí ò lè nàró kó jòkó ẹni tí ò lè jòkó tó lè tàkàkà tó lọ kí tàkàkà tó lè bí ọ̀tún lè fi lélẹ̀ kó fi lélẹ̀ sọ́sá wà láyé làákàyè sí mẹ́ lórí ẹ̀ ní sì ń sẹ̀mí gbogbo wa ti wà náà ní ọ̀rọ̀ kí eléyìí ni bí sẹlá sinamu ti gbé kalẹ̀ abẹ́rẹ́ bàtà alánínú àná ẹ̀ ẹ̀sìn wa dárati àràkùnrin Muhammad wa ala alihi wa sahabihi wa sallam wa rahmatulahi wa barakatuh.